أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله agbára pẹ́pẹ́pẹ́ ọba ọba alágbára ọba ọ̀kan ọba tí ó fún wa lọ́wọ́ tí àwẹ̀ Ramadan ó di méje yóò túmọ̀ sí wípé a ti gbà àwẹ̀ méje abẹ́lọ́run àwa tí a bẹ̀rẹ̀ àwẹ̀ rọ̀mọ́bọ́ọ̀nù ọlọ́run jẹ́ ká parí ẹ̀ wá jẹ́ kárí ìyọnú rẹ láyé àtijọ́ gbèǹdé àkìyáná gbogbo ń tá a ṣe tá a fi dọ̀la àwùjọ náà tá a fi dẹni tí yóò rí ìyọnú wọ̀ ọlọ́run jẹ́ ó máa rọrùn fún wa gbogbo ń tá a máa ṣe tá a fi wá dọmọ náà ọlọ́run jẹ́ òmìnira fún wa lọ́jà á ṣe. ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àwọn Júù àwọn Yẹ̀húdí ọ̀rọ̀ wọn náà là ń bá lọ níbi tí ọlọ́run ọba ti ń sọ oníranran wa bú èyí tó kó ọ̀rọ̀ àwọn Yẹ̀húdí bó ṣe yẹ kí mùsùlùmí òdodo bó ṣe yẹ kọ́mọ́ fi wà jọ wá gbogbo irú àwọn nǹkan báyìí òun là ń ṣàlàyé lọ a ti tú dé àyà ninety one níbi tọ́lọ̀mù ọba ti ń jẹ́ kó lè wá pé wọ́n yí ìdá kí làlàó àmì náà bímọ àrùn ṣàlàyé lọ aụeziaalaieaaụụ oe ea rarụa nweerela akụụsọ ụtọea aụ faụaatọtụụ na aụziaaa aụiletụ etlọeaụụ a ti jẹ́ kó yé wa pé nínú ìwà ọ̀gbìn wọn wọ́n máa ń pa àwọn tó mọ́ọ̀rẹ́ jù nínú ẹ̀dá ọlọ́run tí ń ṣe àwọn ànábì ọlọ́run tó ọba ti wá rí èèyàn kan tó já sí wípé ó nífẹ̀ẹ́ kọ́ máa pànìyàn apànìyàn wọn ti mọ̀ pọ́ máa yá àwọn ẹ̀yẹ̀ ń dí òun nìyẹn ọlọ́run wá ní tó bá já sí pé èèyàn rè níyé tọ́ba já sí pé mòmí ní òdodo òun ni yín fẹ́ẹ̀lì mẹ́ta kọ́tù lóòrùn àrùn bí àlọ́ ìmì ọ̀bẹ ẹ̀yìn ohun tó ń lọ pé. náà ibi tí a wá ń bá lánàá tí òjò fi fẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀ tá a fi sáré fi gígùn torí gbogbo ọjọ́ ti dúdú tá a fẹ́ ríran mọ́ adúpẹ́ fọlọ́run fún wa lójú ọjọ́ níwọ̀nba lónìí àtúmọ̀ tó lè ṣe láàrin bá a ṣe ń sọ̀rọ̀ sí ká tó parí. almohim nínú nǹkan tí bàbá ara Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ àlùfẹ̀mín ọlọ́mbánisanwó lẹ́sàn-án rẹ̀ tẹ̀síìrì wọn là ń kà á lọ níbi tí bàbá ti ń yọ kò ní òkun fún wa fàwa idul aya àwọn àǹfààní tá a rí bìbù nínú ááyà tí a kà yẹn bàbá rárá yan àwọn àǹfààní yẹn fúnra ní kọ̀ọ̀kan wọ́n yọ ọ́ fúnra ní kọ̀ọ̀kan tó tá a bá tún wò á kò rí bá a rí lè dìbò tá a bá tún wò á rí bá a rí lè dìbò. wọ́n ti jẹ́ kó yẹra nípa wípé òdodo a máa ń mọ òdodo pẹ̀lú òdodo ni lábẹ̀rù ìjáàlì afáwàsẹ̀ ndéèn ẹ wá bí jókòó sí. Si àlàyé tá à ń sọ ni wípé torí pé nìkan ọrọ̀ àtọ́bí ó ń gun mọ́tò ńlá ọgbọ́n lárúbáwá ẹnu rẹ̀ bọ̀ ilá àfiwá sọ pé n ti ń sọ òdodo ni rárá ẹ̀rí wo ló mú wá láti inú alukur'an ẹ̀rí wo ló mú wá láti inú sunna bóò làwọn tí wọ́n jọ máa kéwà náà báwo náà ṣe gbọ́ yé báwọn náà ṣe ṣàlàyé ẹ̀ eléyìí òun ni nǹkan tó kàn wá a kì í mọ òdodo pẹ̀lú pẹ́nìkan kàǹkà èyí tó wá lágbára jù nínú tá a kọ́ lánàá orí ẹ̀ láti dúró ibẹ̀ láàtò tí wá gbé e toró nítumọ̀ tó pọ̀ lẹ́mi wa òun náà ni pé anna lè ilmọ̀ min aadọ́mi fọ́dúnlélá azawajalla ìwọ́tọ́ ọba ti ń sọ̀rọ̀ lánàá àbí wọn tọrọ láǹfààní àti wà níbí lánàá náà gbọ́ nínú nǹkan tí àrídì mú níbẹ̀ òun náà ni wípé annal ilma min aadami fadli láàyè ẹ̀rí ń tà ń pè ní ìmọ̀ òun ni tó tóbi nínú ọlátọ́nà ọmọ ẹ̀ ṣe fún yàn bàbá sọ́lé àlùfẹ́ mìíràn náà sọ bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní àyà yẹn nínú tẹ̀síìrì wọn ní page four three seven ní volume one tẹ̀síìrì ibùdó fẹ̀mìíràn bàbá ní tọ́lọ́ ọba ti fẹ́ nìkan ní mọ̀ wàláyé ọlọ́run ṣe lóore min avromi fọdúlìlá nínú àwọn oore tó tóbi jù ní sọ orí wọn tí wọ́n bá ń kọ́ ní nǹkan tí òye ọyọ kó o máa sọkún ọyọ kó o máa kí ó mọ banújẹ́ pé wọn ọlọ́run ṣé kìí ṣe pé oore lọ́hán náà ni ìwọ ọlọ́run kí ni mò ń ṣe tí ọ̀dà tó já sí pé tó bá àwọn ẹgbẹ́ mi ní nǹkan àwọn ọmọ èmi ò ní ìmọ̀ orin ọlọ́run ní màá fò mí rìn ìwọ tó o bá ṣe làákàyè ìwọ tó o máa ń tà ń sọ tó o gbọ́ yé inú rẹ ni. bàbá nítorí pọ́lá àwọn ọba sọ wípé náà sílẹ̀ mi fọ́dúnlì yìí nínú ayé abákọ́rà tá à ń tú lọ ọlọ́run ara ń tọ́jẹ́ kán máa ń ṣe ara ń tọ́jẹ́ kán ṣàìgbàgbọ́sà òun ni pọ́nà ń sọ oore rẹ̀ ọlá rẹ̀ kalẹ̀ fẹ́ni tó bá wù kò dẹ̀ sí ń sọ̀kalẹ̀ náà ju kùránì lọ tí ń ṣe ọ̀gá àmọ̀ ìwọ tọ́nà ọba àlékè ọlá tó bá ní ọmọ sórí wípé náà ọba àlékè ọlá kò ti sí àníwọ̀ ń bẹ̀rẹ̀ ní onímọ̀ ìmọ̀ fi wá di wípé kùránì ọ̀ ń bọ̀ yé ò ń kírun ọ̀ ń gbààwẹ̀ ò ń ṣe tó lọ́ọ́ fẹ́ olówó òrìrà gbogbo ayé kọ́ lọ́ọ́ máa ṣe bẹ́ẹ̀ fún òun tó tóbi jù nìyẹn. bàbá náà sọ pé wàhálà ṣáká ánàlẹ̀ ilmọ̀ afdọ́nù mínà mẹ́rin bàbá ní ìmọ̀ ó tóbi ju owó lọ ìwọ tó já sí pọ́wọ́ lọ́n wá kí lásìkò yìí ohun tí ìnídìí ọmọ ìwé wó kí akẹ́kọ̀ọ́ sórí tó o bá nímọ̀ owó máa dé ṣùgbọ́n tó o bá lówó ìmọ̀ ò lè sáré dé torí gbà tó o bá dàgbà o ò ní ronú bọ́ọ̀sì onímọ̀ mọ́ àwọn àìmọye ilé tó tá a dálẹ̀ àwọn àgbàlagbà àwọn làwọn fẹ́ wálé ìdí tó bá ti wá lóṣù méjì kò ní lè wá mọ́ kí ló ìyàwó mi lóyún nú ni wọ́n sàṣọ wípé gbogbo nǹkan ẹrù ọmọ wọ́n jẹ́ eighty seven thousand naira owó ẹ̀yìn ní wá kí bí èmi mú ẹrù ọmọ tán ọmọ rẹ̀ kan lápọ́ ó lọ́mọ mi kan ni ẹ̀wọ̀n rọ̀ṣẹ̀ lọ sí ìtù ni owó ọsítù bíi ilé mọ̀ ń wá ibi eléyìí ó lọ́mọ mi kan wọ́n ní wọ́n fẹ́ tírìtì táífọ́ọ̀dì fún ibi ó ti ronú owó táífọ́ọ̀dì owó ẹrù ọmọ àwọn olówó ilé mi ti dúró ní dísèmbà kéwò ní wọ̀wé ẹ̀ so lásìkò tí akẹ́kọ̀ọ́ bá wà yìí má ti máa ronú boyfriend má ronú girlfriend má ronú pa ọ̀fẹ́ máa búra má ronú pa ọ̀fẹ́ máa soge má ronú wípé ọ̀fẹ́ máa lọ Facebook o ò nídìí kọ́ ọmọ kódà ò nídìí fóònù lásìkò tó wáyé wàláì tó bá yá tó bá fẹ́ lo fóònù mẹ́ta mẹ́rin wàá lò bí mo ṣe ń bọ́ ọ sọ̀rọ̀ yìí tí n bá fẹ́ lo fóònù mẹ́wàá wàláì máa lo fóònù mẹ́wàá tí n bá fẹ́ lò ló wọ́n ta fóònù. ṣùgbọ́n ìfò nǹkan tó ọba tó dèbí tó ga mọ́tò máa ronú ayé máa ronú àwọn tí àwọn tí wọn ò tún ní tó ọ tó tó ràn lọ́wọ́ ọ̀dà ńgbà tí n bá lo fóònù mẹ́wàá tí mo fẹ́ fi pàlùjẹ́ náà ni tí n bá ti lo fóònù kan sí méjì ó ti tó mi owó tí màá fi ra fóònù kẹta kẹrin karùn àwọn tí mo ò rí jẹ kí n fi ràn wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n níṣòro kí n fi ràn wọ́n lọ́wọ́ kí n wá máa kó fóònù kí bí ẹ̀ ń tọ́ya wèrè kí ni mo fẹ́ jẹ́ bẹ̀ lọ́dọ̀ ọlọ ṣé fóònù ni màá fi pe àbújá náà ni even tó bá tó dolówó ní tó ń kó báwọn olówó wa nìyẹn tó bá ti lówó mẹ́ńtálítì kan sá máa gbádùn kan máa gbádùn wọn ronú àwọn tí ọ̀dà fún islam ọ̀fẹ́ kó ronú bẹ̀ wà á tó ronú àwọn less privilege àwọn tí ò tún dáa fọ́tò abátọ̀ ibà adékọ́lé gbogbo tá à ń ṣàlàyé lọ yìí òun ni wípé tọ́lọ̀ ó bẹ̀rẹ̀ fún ọ ní mímọ̀ wà láyé ọlọ́run sí ọlọ́run tó fún ọ nímọ̀ ìsìláàmù tó wá di pé wọn náà wọn wá ń lè ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọ̀ ń ṣàlàyé ìṣúná ọlọ́run sí ọlọ́ọ̀rẹ́. bàbá ní wípé wọ́n ìdá àrọ́dítà nítọ́jẹ́ kí n tún àárín ìka ni pé òjò yẹn ń rọ̀ lánàá kò jẹ́ ká farabalẹ̀ àwa níbi ká gbọ̀ yẹn torí kókó ńlá ni bàbá ní wáyídá àrọ́dítà àǹtárífà àlùfárọ́kọ̀ bẹ́yìn náà fọ́dúlì ní ilmi wà fọ́dúlì mẹ́rin fọ́nbó ìlàlọ́ọ̀làmọ́ fi zàmánì lọ́kùlàfà àṣàbìkì. bàbá ní tó ọba fẹ́ mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin ìmọ̀ àtòwó wọ́n ní rọlọ́rọ̀ òye sí ń tọ́sẹ̀lẹ̀ nígbà àwọn kùlàfà tí wọ́n ti lọ. ó rí pàwọn kùlàfà yẹn tí wọ́n ti lọ tó o bá kọ̀ǹpí àwọn pẹ̀lú àwọn àáfàá àwọn kùláfà kọ́là díkìrùwú àwọn kùláfà ní bí àwọn sẹ́nétọ̀ àwọn ọ̀nọ́rẹ́bù àwọn gọ́vnọ̀t àwọn pírẹ́sídẹ̀ǹt àwọn darí ayé ní àwọn yẹn àwọn àáfàá darí ìmọ̀ wọ́n darí ẹ̀sìn kí ni tó wá ṣẹlẹ̀ gbogbo àwọn olówó ìgbà náà orúkọ wọn àgbọmọ lẹ́yìn àwọn kọ̀ọ̀kan tá a bá kẹ̀ ń gbọ́ pé ń bọ̀ wà láyé ọkọ̀ mọ́sálásí ọ̀rọ̀ èèyàn lọ́mọ kà ó tán ṣùgbọ́n àwọn àáfàá wà lọ́rọ̀lámọ́ fi wákùtì yìí àwọn àáfàá ti ń bẹ lásìkò wọn kàkí àdékìrúwú dòníla tó ń sọ̀rọ̀ wọn tá a tó rántí wọn. ìmáàmù Bukhari rahimahullah àwọn èèyàn tó sọ mọ́ Bukhari dòní Bukhari èdè ẹ̀sọ́ kọ àfàwà faruku Bukhari ẹ̀sẹ̀ kí ni kì í sọ kọ Bukhari ó kọ̀ òun ni orúkọ ìlú ni Bukhara Bukhara ni Uzbekistan Bukhara ni kíni Uzbekistan ìlú kan ní ń jẹ́ bẹ́ẹ̀ sọ wá rí Bukhara yẹn ibẹ̀ ni ìmáàmù Bukhari ibẹ̀ ni wọ́n ti wá ibẹ̀ ni ìmáàmù Bukhari ṣe kíni ìmáàmù Bukhari náà ti wá bí ìgbà tó bá wá ní Nàìjíríà tán bí ọ ní ànàìjírí tani nurudeen abdulsalam ànàìjírí wọ́n ní abdulaziz abdulwahid ali ìbàdàn ní àyíntọ́wá láti kíni ìbàdàn tọ́ba sọ wípé rahmatulahi ayọ̀rìndé àkè àlè ọ̀yọ̀wíyà tọ́wá láti kíni ìlú ọ̀yọ́ kò tí ì ọba ìlú tó ọba ti wá tí wọ́n wá fi kì ọ́ pé àlè ìwọ wí ẹ̀ láti wò kẹ́nìkan wá fẹ́ sọmọ ẹ̀ ní kí ló kọ́ ọmọ yín náà wí á ti mọ̀ pé olóògbé èyí sọmọ Bukhari bukhari ń sọkọ ìmáàmù bukhari gangan ó kọ muhammad bono ismail kilo ló muhammad bono ismail al-bukhari al-muhim ó kọ bukhari tọ́ba tó dákọ̀ bukhari lónìí èyí ó rò bukhari ń bẹ láyé ni ìjọ wo kò síjọ́ náà tó ràn ọ́ tílé ọmọ tí wọn ò ní dákọ̀ bukhari lágbàáyé kìí sọ̀nà one thousand ni wọ́n ti dákọ̀ mọ́ kódà kìí one million ẹ ṣe jíjẹ ní dàpọ̀ Bukhari abábùn rírà ló fi wé abáwọn mọ́mọ́ amadu abáwọn mọ́mọ́ mọ́lìkì ṣàfi Abu Hanifa abímọ́mù Sufyanu àfáórí gbogbo àwọn àfáà dáadáa tí wọ́n ti lọ yìí bákì àdíkìrù wọn wàláì ọkọ̀ wọn sẹ́kù ìmọ̀ràn tí wọ́n sẹ́kù torí wípé wọ́n yóò dàrẹ̀ súnà náà sà wà lóòótọ́ náà ti wà nínú sàárè wọ́n tún kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lónìí àwọn tíra àwọn tí wọ́n ti kọ́ à ń kà bàbá sọ́ọ́lì àlùfẹ́mínú náà tí wọ́n kọ́ tí àyè ọlọ́run bá ní kẹ́wọn bàbá sọ́ọ́lì àlùfẹ́mín 1999 náà ti kú 1999 òun náà ṣe kéde òun náà ti kú wọn ò tí ì bẹ́lòmíì nínú rẹ tó jókòó tí bàbá sọ́ọ́lì àlùfẹ́mínú fi kú bàbá náà ti kú ní ìsìn tíra àwọn làwa náà gbé síwájú yìí onífọ́lùmù mẹ́fà tá à ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ àwa ń dákọ sọ́ọ̀lì ùfèmí Muhammad bin sọ́ọ̀lì àlùfèmí bí ẹni pé ń bẹ láyé láti sọ fún wọn náà wà láì tọ́ ọba mójútó mọ̀ so ráwa náà abẹ́ ọlọ́run dé ó kọ tiwa náà ọmọ ṣẹ́kù ó sì ò sí taba ní ká máa ní méní méjì mẹ́ta àwa náà ti kọ tíra tó lé mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n jẹ́ sọ fún gbogbo tí àmẹ́ẹ̀ẹ́dógún tèmi kò tó ẹyọ kan kò tó kí n mọ̀ pé kò tó one over eighty nínú tíra ìmáàmù Bukhari torí páwọn àwa ń jalè tíra ní aka ilé akélé àwa sọmaráìsì àwọn tó ń lọ gbàdíìsì wa tí wọ́n lọ dààmú wọ́n tún rinṣẹ̀ láti ibì kan lọ sí ibì kan kí wọ́n tó tó ẹ̀kọ́ àdíìsì ilé àwọn òṣè náà fìlà ráka méjì àwọn òṣè náà fìlà kankan ọlọ́run fi àlùbáríkà sórí kọ wọn ó fa àlùbáríkà sí mọ́ wọn àwọn bẹ̀rù ọlọ́run já wa lọ ìyẹn la ṣe ń sọ fún ọ ìwọ tó o bá fẹ́ kó kọ ọ̀rẹ́ ọ̀sẹ̀ kù wàláì mójútó mọ̀ mójútó kéwù àdùbásì drábíù téèyàn bá fẹ́ kó kọ òun ọ̀sẹ̀kù láyé kò lè ṣẹ́kù níbi ká máa bọ kẹ̀kẹ́ kò lè ṣẹ́kù níbi Facebook kódà kò lè ṣẹ́kù níbi kéèyàn ọmọ bọ́ọ̀lù gbá ibi tí ó ti ṣẹ́kù ní kí wọn náà já fún onímọ̀ kọ́ ọmọ kùránì kọ́ ọmọ súnà kọ́ ọmọ wa kọtíra níjọ́ tó ọba kú àwọn ọmọ akérò rẹ̀ ó tún máa kọ́ wọn lọ ọlọ́ọ̀bá ní kẹ́ gbogbo àwọn àfẹ́ ìrìn tí wọ́n ti lọ. bàbá ni wọ́n mú yudarrisuna nasa wà ó mú fi kuburi àwọn àfẹ́ àtàǹsọ ìwọ̀n ìrìntọ́ ni wọ́n ti kú wọ́n wà nínú sàárè wọ́n dẹ̀ tó ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ kí ló fà tá a ṣe ni wọ́n káwọn èèyàn lẹ́kọ̀ọ́ èyí tó ni wípé èyí tí kọ́ lẹ̀kan tó kú àtúndì dòní yìí àwọn èèyàn sì ń sàǹfààní ń bẹ̀ ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn àfáà yẹn àfáà ní wàhùn láyé kẹ́lùkùn láfáà nùsù sọ̀rọ̀ ara àwọn àfáà yẹn àwọn kùlàfà àwọn olórí àwọn pírẹsidẹ́ǹtì àwọn gọ́vùnọ̀ àwọn mínísítà gbogbo àwọn kọmíṣánná àjọ náà wà láì wọ́n ti gbàgbé wọn torí pé lẹ́yìn pé wọ́n darí owó wọ́n darí èèyàn wọn ò darí ìmọ̀ àti gbàgbé orúkọ wọn àfa wa amadu abdulkadir ìwọ tó bá fẹ́ kó kọ ọ̀rẹ́ ọ̀sẹ̀kù kí ló mójútó ìmọ̀. bàbá ní Allahumma illa man kana khalifatan lahu kíni màáfù mawjuda aw mahmuda fàdálà àdá aláàánà fọ́tìlà ní ilmi àwọn mẹ́fọ́tìlì mọ́. babaláyà fà wọn tó bá jẹ́ pé khalifa tó jẹ́ pé orí pa wọn ó tó ń bẹ ó jẹ́ orí pa abẹ́yìn bóyá bọ́n ṣe lóró lọ́ọ́ tán darí ayé wọ́n tó darí ẹ̀ lọ síbi ọ̀rọ̀ irú àwọn yẹn ó kọ́ wọn ni máa ṣẹ́kù níwọ̀nba kí eléyìí sọ fún wa ni pé ìmọ̀ lóore ó lọ́lá ó sì tóbi ju owó lọ tó ló já máa sọ gbogbo eléyìí mọ̀mọ́ lọ́wọ́ bá ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi mo sọ lánàá pé tí wọ́n bá ń ka olówó ayé ànábì ò sí níbẹ̀ tó bá ń ka àwọn the rich people in the world òun lórúkọ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam sọ tó o bá Michael art Michael Hart kò kí ń ṣe mùsùlùmí ó kọ ìwé èèyàn ọgọ́rùn tó Muhammad ló fi ṣe number one sallallahu alayhi wa sallam mo ti gbàgbé mo ní màá ka ọ̀rọ̀ rẹ̀ jáde fún yín Michael nínú ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ pé òun ò gbogbo ayé òun ò sallallahu alaihi wasallam torí pàdébí ó darí ayé ó darí ẹ̀sìn ó darí inú fámìlì ìkan ọ̀rẹ́dì kan lọ́wọ́ ìyàwó gbádùn rẹ̀ ọmọ gbádùn rẹ̀ àwọn sàábé gbádùn rẹ̀ àwọn ọmọ akéwù gbádùn rẹ̀ àwọn aráàlú gbádùn rẹ̀ òun nìkan náà sì ní ọlọ́ba ìfẹ́ àmọ́bí wọn. bàbá sọ́lá ìfẹ́ mi wọ́n ní ìfúdátù màṣíàtì láyà lẹ́kọ́ọ̀lì yìí ta'ala ala man yasha ọlọ́run bá ní kí bàbá sọ́lé àlòfẹ́ mi nínú àwọn àfáà wa táwa nífẹ̀ẹ́ wọn púpọ̀ nítorí tọ́lọ́run ni ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rí. bàbá ní ara torí bàbá ètò náà yọ àwọn àǹfààní àkídà nítorí yẹ ká àfáà tí ọmọ ṣe tẹ̀síìrì kọjá sọ́híbùlà àkídà vúlẹ̀ àkídà ti sẹ̀límà ẹni tá àkídà rẹ̀ ìgbàgbọ́ òdodo rẹ̀ tọ́lá láàfíà tí ò ní pọ́blẹ́mù bàbá ní atúnfinrin lẹ pé à. wishes wish will kéèyàn máa fẹ́ nǹkan ọ̀nbẹ fọlọ́ àní kéèyàn máa fẹ́ nǹkan sẹ́pẹ́ tí mo fẹ́ rè mo fẹ́ kélé ìkórí bẹ́ẹ̀ mi ò fẹ́ kélé ìkórí bẹ́ẹ̀ ọ̀nbẹ fọta ni jama Allah tọ́nà bá ní lágbájá mo fẹ́ kọ́ máa nímọ̀ wàlẹ́ yóò sì máa nímọ̀ lágbájá mi ìfẹ́ kó nímọ̀ kò ní nímọ̀ gbogbo ayé ọba àkọ ìyẹn ni wọ́n ṣe máa bẹ lọ́run làlátùlẹ̀ kọ́ dírí ń bọ̀ tó o bá rí pé wọ́n náà wọ́n náà ṣèbí wọn ló dá lágbájá nínú kíláàsì wa tí wọ́n ń ṣe pọ̀ kẹ́ni kò sí tí wọ́n bá ti kọ́ wa ní nǹkan báyìí wà láì ó ti mọ̀ ọlọ́ tó bá já sí pé o ti kádàrá pé mi náà ò ní máa gbọ́ nǹkan yé ọlọ́ọ̀bá yìí kò jẹ́ máa gbẹ́kọ̀ọ́ ìwọ ọlọ́run tó ẹ̀kọ́ ọba ti kádàrá kí bàbá mi ò ní kọ́lé láyé ó ti sú mi bá a sí rẹ́ǹtì ilé ọlọ́run mo bẹ̀ ọ́ mo bẹ̀ ọ́ nínú làlá tó lè kọ́ dírì yìí bá ń kọ́lé fún bàbá mi kó tó lọ ló ti ń bọ̀ wà láàyè èèyàn lè kọ́lé láàrin oṣù méjì lọ́nà olómi ń bẹ̀rù ẹni tó bá mọ ibi kan láìpẹ́ ìke bóṣù kan wọ́n ti fẹ́ parí ilé yẹn ń sìn bó sì kọjá mẹ́ẹ̀ẹ́dọ́nà ẹ̀yin tẹ́ ẹ bá wá láti ìdí ọ̀sán ní àdúgbò àwọn Ubaid Abdulrahman ilé kan bẹ tán pẹ̀lú June twelve ilé June twelve lọ́nà ìdí ọ̀sán ó pọ́pùlà ibà wà láàbí ọ̀la June twelve tí gbogbo wa tá a lọ ń ṣẹ́gi tá a lọ ń ká ìbẹ́pẹ́ jẹ tẹ́bi pa wá táwọn èèyàn jalangba tí wọ́n jẹ ọ̀pọ̀lọ táwọn èèyàn jẹ tí ọlọ́run jẹ́mi ọba wọn jẹ́ o ṣùgbọ́n gbà náà ìlú dàrú kálukú ọ̀lẹ́lọ́ bí iṣẹ́ ah, Ìbàdàn ti ẹ̀ gbóná àfà mo fojú èmi sì tọ mo fojú ara mi rí tí wọ́n fojú àwọn èèyàn ṣe ní abẹ́ bíríìjì muslim àfà àwọn tó dánilẹ̀ táwọn sọ́jà dé taníkà ọwọ́ wa yìí bẹ́ẹ̀ lọ́wọ́ ara ń ká kò báyìí àfà táwọn mo i say carry am pack am pack am i just dey pack àwọn ọmọ pọ̀ gidi tí wọ́n kó wọn wá sínú ògbóró ìyà tó nípa gidi kí ni jẹ́ bẹ́ẹ̀ ayé Abíọ́lá ọlọ́run mẹ́jà tó rírú ẹ̀ mọ́ Nàìjíríà ìyẹn tó burú jù bá subsidy Jonathan lọ sọ́sìrì Jonathan òun ọ̀pẹ tàbí ọlá yẹn pẹ́ nira kálukú wá darú oko wàláyì gbogbo ọ̀nà oko òde gbogbo ọ̀nà gbogbo ọ̀nà àpáta gbogbo ọ̀nà ọjọ́ ṣùgbọ́n èyí tó ṣe ju tèmi lọ́nà ìdí ọ̀sán afa àwọn tí ọ̀pọ̀ kálukú ń ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ dáko nígbà tó kálukú tán orí ebè ní àárín ìgbà tìlú wá le tí kálukú ò rí nǹkan jẹ tí kálukú di àgbẹ̀ wàhálà iná ń kọ́lé june twelve lọ ẹ̀yin tẹ́ bá ń gbàdúgbò yẹn mọ́lé june twelve abẹ́ ìpínlẹ̀ june twelve rí ọ̀n bẹ nídìí ọ̀sán bẹ̀ yẹn ilé june twelve àsìkò june twelve náà kọ́lé yẹn nígbà tí gbogbo ìlú ń pariwo yéè orí ń ta wá o àárín nǹkan jẹ ìlú dàrú ogun ti gbébọn wàhálà sọ̀kalẹ̀ bàbá june twelve dojúmọ́ ẹ̀rín sìmẹ́ǹtì gíráfù gbogbo ẹ̀ wọ́n sì ń kọ́lé lọ wọ́n sì ń kọ́lé lọ àwa sì ń wo ojoojúmọ́ ilé mọ̀ ń dàgbà lásìkò táwọn ò rí nǹkan jẹ kálukọ́ ẹ̀jọ̀ tèmi náà lè báyìí ṣe alábàárù àti ráwọn èèyàn pé àsìkò ìgbà náà wọ́n rí àwọn alábàárù chiplẹ̀ torí kọ̀sẹ̀ tó fẹ́ kan ríṣẹ́ ṣe ń lò lù kálukú àlọ́nà bẹ̀bẹ̀ ẹjọ́ mi náà fẹ́ sọ alábàárà àti múyàn pé ọ̀dà sẹ́jọ́ ìwà lọ́la ẹja sọ fún bàbá náà èyí tó nílé àwọn èèyàn wá ń ṣàgbàrú lọ àsìkò táyé nira ní june twelve kọ́lé kí la fẹ́ lò níbẹ̀ màṣíà ni èèyàn máa bẹ náà pé wọ́n èmi náà ti nǹkan báyìí fún mi já sí pé nǹkan báyìí kò sínú kádàrá mi dáadáa sí ni ọlọ́run bá ń ṣùgbọ́n náà ìlà àlọ́ sọ pé náà ìlà ìyàṣà àlọ́ àṣẹ ẹ̀ lè máa fẹ́ nǹkan kan àfi tọ́lọ̀ wọn bá bá ń fẹ́ ni jẹ́ ń sọ fún ọ nígbà tí gbogbo ayé tí wọ́n sọ wípé tó àwọn fẹ́ kí ìwọ lè má má gbà náà níwọ̀n tó kéré àwọn fẹ́ kí mọ̀ sọ̀rùn ká sì mọ̀ ro ọ̀làwálé abíọ́lá MKO orúkọ tí wọn ò lè gbàgbé níta nàìjíríà làbíọ́lá mùsùlùmí làbíọ́lá òun ó sponsor kan tẹ sí yorùbá. Abíọ́lá sì ran àwọn èèyàn lọ́wọ́ tó pọ̀ abẹ náà ìwọ̀nba tó ṣe kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ ìbí ọba ìjà ṣe kọ́ lọ́wọ́ mójúkó fún un. nínú àwọn fámìlì tó lówó lọ Nàìjíríà fámìlì Abíọ́lá jẹ́ kan nínú àwọn fámìlì mẹ́wàá tí rìsáàjì gbé jáde láìpẹ́ yìí àwọn fámìlì mẹ́wàá kan bẹ́ẹ̀ Nàìjíríà olówó ni wọ́n ewúrẹ́ fámìlì wọn gan olówó ni fámìlì Abíọ́lá jẹ́ kan bẹ́ẹ̀ fámìlì Dangote Dantata wọ́n jẹ́ kan bẹ́ẹ̀ àwọn ọ̀tẹ́dọ̀ lásán wọ́n ka àwọn fámìlì yẹn mọ̀ kà lórí nẹ́ẹ̀tì láìpẹ́ yìí àwọn tí wọ́n àwọn táyé tóbi lẹ́mìí wọn ni o àwọn àrètí fámìlì mẹ́wàá náà tí wọ́n mọ kéwù jù tọ́ba lè bá ní ṣe rìsáàchì lórí eléyìí ọ̀hún náà àwọn fámìlì tó já sí pé ewúrẹ́ ilé wọn àáfàá ni sọ ti yé mo mọ̀ pé tí wọ́n bá ń kà ní nàìjíríà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run fámìlì bàbá wa ní máa dùn láàárọ̀ bí ọ̀jẹ̀ kan bẹ̀ bí ibùdó láyé tààlà fámìlì bàbá wa ní dáwà àbádọ́ ọ̀jẹ̀ torí pé àwọn fámìlì kálukú wọn mójútọ́rọ̀ ọ̀tún wọn ò jẹ́ kí kí wọ́n parí fámìlì àwọn fámìlì kan fi kéwú gbá àwọn bàbá wọn dìde wọn pa gbàgbé kéwú ìwé nìkan náà mójútó fámìlì yìí kí wọ́n parẹ́ ń bẹ̀ kálukú wọn gbọ́dọ̀ mójútó kéwú mọ̀jẹ̀ ọjà sí pé ìwé nìkan làwa ṣe ń kọ́ kéwú mọ̀wé ní owó ṣàìtọ́nù ní akhlas ọmọ yéṣù èṣù lẹni tí màá rìn wúlò fún ọlọ́mọ ṣe wálé ṣù. bàbá sọ́dọ̀ ló ṣe mím wọ́n ní sẹ́yìn rí torí pọ́lọ́ ní àlámọ́ ń yàṣà àsẹ́ni tó bá rọlẹ́ òun ní máa fi màámà òun ní máa sọ̀dẹ̀ ní tiẹ̀ bó ṣe ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bàbá ní lára rẹ̀ anna adal fọ́tù alẹ́dínà sálàrú lọ́rù laa tí abúlé mo fọ́ rọ́bà yorùbá bù bálu wà mí nàlẹ́ ọba nàìjíríà mọ́ pọ̀ àwọn àfáà nínú omi wa lónìí wọ́n sọ ọmọ akẹ́rù dẹrú wọ́n sọ ọmọ akẹ́rù kíni ẹrú ẹnìkan tó láàyè wọn ti sọ wọn náà tó ẹrú ló ṣe kú àfitọ́lọ́ ń bá láwọ̀ ìgbà tó rà á lé kéwù máa gbọ́ mi kéwù àwọn ti sọ kéwù dogbo tí wọ́n fi jẹun kú kódà àwọn àáfàá tí mò ń sọ ìwọ́n máa ń bá yẹn jà tó máa bá kéwù lọ́dọ̀ wọn ó kéwù díẹ̀ ó lè má kéwù yanjú o ọwọ́ àlọ́ ilé kéwù mi ọwọ́ àlọ́ sí wàlímọ̀ wọ́n lè bá àáfàá yẹn jà kódà wọ́n lè máa sa síhìrù idán burúkú sí pé ọmọ tí a sọ̀rọ̀ àlẹ́ òkúra nífọ̀ ọmọ kéwù mi ni ibi mọ́kàntún kí àìmọye ọmọ tá a kọ́ńkẹ́ tí wọ́n ṣe wà ní mọ́tò àìmọye tá a kọ́ńkẹ́ wà ní mọ̀gán lọ fẹ́ gbà ní àdúrà dá mọ̀rọ̀ àáfà kan nínú wọn tọ́ka wọn kan kí ọ̀rọ̀ lọ bá àáfà mi ó ní àáfà wọn lọ́mọ báyìí fẹ́ ṣe wà ní mọ̀tò ọgbọ́dọ̀ ṣe wà ní mọ̀tò lọ́dọ̀ yìí o àáfà ní bí ipò sí òsì èmi mọ kọ́ńkẹ́ ọmọ kẹ́rù mi ni ìwọ̀nba díẹ̀ rẹ kọ ọ̀dọ̀ mi ní ọ̀pàdà tí ó ti parí ìgbà ní ẹ̀ tó ti wà ní mọ̀tò wọ́n ní sáyẹn mọ̀gbẹ́ta tó wà límọ̀ fún báwọn ẹ̀yin lẹ́jà àfa rẹ̀ ni tó bá fẹ́ lọlé ọkọ ẹ̀yin ni wọ́n pè láàfa àtẹ́sù yìí tó bá jẹ́ pọ́kùnrin tó bá lọ fẹ́ yàwó náà ẹ̀yin náà làáfa rẹ̀ tó bá ń bímọ ẹ̀yin làáfa ní fámìlì wọn tó jẹ́ pé tó bá ti fẹ́ sẹ̀nàwó wọn máa pè yín àfa àtọ̀kọ́ Rashidi kéwúrẹ́ o àfa àtọ̀kọ́ kílókọ rẹ̀ Abdullahi kéwúrẹ́ o àfa àtọ̀kọ́ Abdulbasiti kéwúrẹ́ o àfa àtọ̀kọ́ Ibrahim kéwúrẹ́ o àfa àtọ̀kọ́ aminu o torí wọ́n ti sọ kéwú di pé ọbẹ̀ ṣe súná ọmọ àwọn làwọn ọ̀jẹ̀ ọpa ó ṣe bídọ́ọ̀mù àfa àní ọ̀jẹ̀ ọpa ó ṣe graduation àfa àní ọ̀jẹ̀ ọpa tó ọba lówó lọ yóò bọ̀ january àdúrà december twenty <laughs> torí tí kò lè bàbá ní rí ẹni tọ́lọ̀ ń gbọ́lá fún tọ́ wá nímọ̀ ẹ̀sìn kò sọ́dọ̀ ọlọ́run tá a máa sìn sọ ráwọn àfa àtọ́bá ráwọn àfa àlé wọn sọ máa ké wọn ẹbí ẹrú ẹ bẹ́ẹ̀ sọ́tẹ̀ láfa kí ṣe ń kó bàtà àfa àwọn sàbí máa ń pànà bí ilé ọ̀dà kíwọ̀ náà gọ̀ kò sí dáa kó onítàkà burú kọjọ rẹ lójú téèyàn bá ráwọn olùkọ́ tó kọ́ yẹn èèyàn máa ń pa wọn lé olùkọ́ rẹ ń bọ̀ ọ́ lọ bá ọ́ gbẹ ọ̀gbẹ̀wẹ́ olùkọ́ rẹ ó fẹ́ sàlùwàlà ọ́ sàré bomi sínú àdìwà ṣé kí ni wàá gbé fún un nígbà tó olùkọ́ rẹ wà lóde wọ́n ń sáàfù wọ́n sáàfù wọ lóúnjẹ olùkọ́ rẹ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ kí n ṣe kí ni kí n lóúnjẹ tó ọba jọmọ tó lálùbáríkà tó lé adam kí ló ṣe nínú kọ́ ọmọ tí ìtẹ̀hún tí wọ́n sáàfù tísà rẹ tàbí kó o gbé tí ẹ̀ fókè ni o tísà rẹ kọjá sí wípé èyí tí tísà rẹ bá wá gbà ènìwọ́ padà jẹ àwọn adáàbò yẹn bẹ nínú súnà kéèyàn máa polúkọ̀lé àwọn sàbí máa ń pàdánù ilé ṣùgbọ́n wọn àníkàn sọ àáfàá àdẹ́ntọ́ máa sìn

ká sọ́ra ká mọ̀ sọ́ra wa di nǹkan míì kéèyàn mọ́ jìyà lọ́dọ̀ ọlọ́run. bàbá sálàlù fẹ́mi ọlọ́run bá ní kẹ́ bàbá bàbá wa ń sọ̀rọ̀ ọ lọ pé ṣe é rí pẹ̀lú àlàyé tá ń ṣe yìí pé ẹni tọ́lọ́run ọba àlékè ọlá tó bá sọ ọrẹ fún tọ́wá ní mẹ́sìn tá a ní kò sọ di ọlọ́run bàbá láwọn nǹkan kan tó ń bẹ tó tó lè sá pamọ́ sí abẹ́ rẹ̀ wọ́n ní wàhálì ìlúfàyídà làáfòrò wọn nùwà dọ́kọ̀wá fanakun bàbá níṣẹ́ rí tá a sọ ìwé tó lákẹ́ tó tó nídìí àlàyé àmọ́ sọ pé ìnà mọ́ni àtàrùn lọ́rù fọ́dúnlámínà ní ìlmì wànúbúwátì sẹ́ẹ̀rẹ́ ń tọ́nà ń bẹ ilé fọlọ́lá nínú ọmọ ó tó wá ṣe ní ànábì ọlọ́run bàbá ní ń tọ́nà ń ṣe fún un kò wá yọ kúrò ní ányẹ̀kú náà abúdá kọ́ wá jẹ́rú ọlọ́run ẹrú ọlọ́run náà ni ó sì máa jẹ́ kò lè kúrò lẹ́rú ọlọ́run bàbá nítorí pé kò ní wá lọ jásí pé láyẹ̀ rí tẹ́kí ìlàmọ́ǹsẹ̀ láti rògbò bí yà lè délé fún ọlọ́run táwọn ọlọ́run wá jọ́sìn fún ló dá sánmà òun ló dálẹ̀ òun ló ṣe tọ́ abudun mini ibadillah ọ̀kan nínú àwọn ẹrúṣẹ́ ọlọ́ọ̀ni falana kúrò liman nazala alayhi alwahyu innahu yartafi hatta yakuna rabban yamliku an-naf'a wad-darar wa ya'lamu al-ghayba bàbá lẹ́yìn jànàbí ọlọ́run àbọ́lọ́run wá gbọ́dá fọwọ́ ní mẹ́sìn kò sọ́ di ẹni tọ́já sí wípé yóò rà á dọ̀lọ́ torí pàǹsọ́wọ́ àyíkalẹ̀ fún òun ni ọmọ wa darí gbogbo nǹkan òun ni ọmọ sọ pé àǹfààní báyìí ìkápá ni èmi lọ́wà aburú báyìí ìnira ìkápá ni ìmí lọ́rà àbí yọ̀rà ni mọ̀mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la irọ́ ni afáwọn mutí adé agbo àlàyé tá fẹ́ kárí ni mo ń bì ní pé èèyàn jàǹdà bí ọlọ́run àbí èèyàn ní mímọ̀ kò sọ di nǹkan kan ju ọrúṣẹ́ ọlọ́run lọ wà níbi wa Muhammad sallallahu alaihi wasallam afáwọn abdulsalam abdulrasaq anábì níbi tí mo òun máa ń bọ̀ sí jù òun làwọn abífọ́nà ti pe òun mọ́ra rẹ̀ tọ́lọ́ ń pe òun ní ẹrú ọlọ́run ala ń táwọn kiri yóò fi ní pírọ́blẹ́mù nìyẹn yusufu àwọn kiri yóò ràn ìfẹ́ gbọ́gbọ́ ní ọlọ́run làwọn náà lọ́mọ ọlọ́run làwọn wọ́n lè jẹ́rù ìjọba public servant civil servant fẹ́ jẹ́rù ìjọba ọ̀fẹ́ gbọ́gbọ́ ọlọ́run alẹ́bí nínú àwọn àyà kan bíi asọ́rọ́ bíi làhárọ́mì inú máa ń dùn ẹni ọba tó mú ẹrú sí tani abudu yìí bẹ̀ yẹn nàbí yuna muhammadu sallallahu alayhi wa sallam irú ẹ̀ náà tọ́lẹ̀ suratul jinn wa annahu lamma qama abdullahi yad'uhu kadu yakununa alayhi libada abudu láyé níbẹ̀ yẹn nàbí yuna muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń ṣe tàájúdù tó ń ṣe náà fílẹ̀ rẹ̀. wàá nàró làmá kọ́nà abidulayi èdè òwò àwọn àjẹnú nígbà tí wọ́n rí ẹrú sí ọlọ́run ọba tó dìde lóru tó ń ṣe náfìlà fọlọ tó ń ka kùránì ẹ kùránì tó yàn ọgbọ tí bẹ́ẹ̀ lọ náà tí wọ́n máa mú káàdó ẹ̀kọ́ náà nàálẹ̀ yìí ló bá wọ́n fẹ́ súnmọ́ máa tira wọ́n wọ́n fẹ́ lè máa tẹra wọn pa ká máa fúnra wọn bọ̀ èmi náà lọ bọ̀ tí ń láti àlùtàn tí wọ́n gba ìsìláàmù látara dáwà Muhammad sallallahu alaihi wasallam. bàbá sọ́lá àlùfẹ́ mi ọlọ́mbà ní kẹ́ bàbá bàbá a anna mani lọ́rùn mi mi wà lẹ́rù yẹn sọ̀rọ̀ ìwọ́tọ́ tó lọ ń bẹ́ẹ̀ lè sàánú rẹ tó fún ọ nímọ̀ bàbá níwọ̀ lọ́wọ́ àtọ́ ti jù kọ́ ọ máa ṣe lọ lónìí àwọn àáfàá náà wá sá wọ́n máa wá tá a mọ kí tá a mọ náà wò mọ tá a ti á tó bá tó o tó ń jalè o tó ń ìwọ tó o bá nímọ̀ jù wọ́n lọ́ọ́ ẹ̀kọ́ ọ̀bẹ̀rún ọlọ́run jù torí pé ìmọ̀ ti jẹ́ kó yí ọ pé ìyá ń bẹ nínú iná bàbá sọ́lẹ̀ àgùnfẹ́ mi wọ́n láwọn tó bá nímọ̀ yẹn gan lọ́ọ́ yẹ kán jẹ́ ni ọlọ́run jù àwọn lọ́ọ́ yẹ kán máa sìn lọ́run jù àwọn lọ́ọ́ yẹ kán súnmọ́ lọ́run lè ànà lọ àtàhálà àtọ́rùn mi fọ́ọ̀mù torí pé ọlọ́run sàánú ẹ̀rọ fún olóore ìmọ̀ iná là ń sọ fáwọn olówó ẹ̀yin olówó lọ́ọ́ kẹ́ ẹ máa náwó sẹ́sì jù

wàláyé afẹ́ kí wàá sí kan lọ́la ẹni tó yẹ kúrò ṣírò lè wá sẹ́ẹ̀bà ní ṣe àwa tó ń lọ nìyẹn ẹ̀yin ẹ̀rọ àpolówó sàlámà lẹ́kọ̀ọ́ alájì ẹ̀yin mọ́sálásí kan lọ́la wọ́n fẹ́ nídìí jẹnẹrétọ̀ tuntun sáà lérí hundred thousand lọ́dọ̀ yín yóò ní à hundred thousand lè pè bá sẹ́yìn sọ fún mi tẹ́lẹ̀ nínú ẹ̀ lérí. wàláyé mo ti rí nínú àwọn ọmọ ẹ̀yà wa tó fẹ́ ṣe súná ọmọ ìjọ tó fẹ́ ṣe súná ọmọ náà lọ́pẹ̀ wá ẹ wàá sáré bá mi ṣe wá sí báyìí kódà wáàsí yẹn a prepare fún abasáré sati àjọ abalọsí wáàsí wàláyé ẹni yẹn wá fi fídíò rìkọ́ọ̀dù ẹ̀ ó tún wá ṣe ní síbàn wọ́n ta nìbàdàn wọ́n ta làbújá àwọn èèyàn tó wá wo kẹsẹ̀tì yẹn and this was a lecture that was presented impromptu a prepare fún àìmọye wá sí báyẹn tí wọ́n sàárọ̀ ayékùn sáà ẹ̀rọ ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n kúrò àní ìṣẹ̀fà òní wa ẹjọ́ sẹ́yìn bá ní ṣe pẹ̀lú àṣẹ à ń bọ̀ á sì lọ ṣe. sẹ́yìn ẹ̀ lè bẹ́ẹ̀ sàárọ̀ alájì chairman of the day tó yẹ wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ sáré pa àwọn àfa àtàwọn ọ̀nà ìrìndéṣẹ́ yín olóró sí mú bẹ́ẹ̀. ìtọ́nà ń dẹ̀ fún àwa ojú tó fún lọ́wọ́ náà ṣùgbọ́n ìyẹn ayé ẹ appreciate ti ń bẹ lọ́dọ̀ olówó ẹ appreciate ti lọ́dọ̀ àwọn àfa àwa mọ iye tó lọ́wọ́ bá ṣe fún wa rọ̀bì iná kìsínà tàlíjà bàárì ṣe iná lànà ìlú wà ní ìjọ wà ní màlúù lànà ìmọ̀ wà ní jòhánù. afa adaraka ó ní sórí àwọn atọ́rùnwó yìí rọ̀bí iná kìsímọ́tà àlìjà báàrì fi iná ọlọ́run ọba ní ọba àlìjà báàrù afáwọn nàbílù márùf abẹ́ ẹ̀gbọ́n tá à ń sọ yé tá a jẹ́ pé ọmọ ilé ìkẹrù ni wá wà lọ́ọ̀yì rọ̀bí iná kìsímọ́tà àlìjà لنا علم وللجهال مال لنا علم وللجهال lànà ilmọ àwa lọ lé kéwú àti ìdàfà ṣùgbọ́n wọn bá tọ́lọ̀ wọn bá ń fún wa nínú alifu bá ta àṣà lànà ilmọ ìmọ̀ kéwú tọ́lọ̀ wọn bá fún wa tó gbélé àlọ́ wà láyé ọ̀tẹ̀ wà lọ́rùn àwa mọ iyì ẹ̀ olówó kan ò lè fi mú òun agbo mi di owó rẹ̀ mú olówó tó bá jásí pé náwó sẹ́sìn á nífẹ̀ẹ́ rẹ̀ torí pé owó rẹ̀ ó lò fẹ́ sìn ṣùgbọ́n ìmọ̀tọ́ náà ń fà wá ọ̀dọ́ tí mò ń sọ yé lànà ilmọ́ èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ èmi ọ̀ṣìn ìdáṣì wà láì lẹ́mìí mi mo mọ̀ bọ́lọ̀ ń ṣe mí lórí ibi Dangote lọ Dangote mùsùlùmí ni ó ń kírun ṣùgbọ́n kò ní mọ̀tẹ́mi ní tí Dangote bá kú ó lè kọ́ mọ́sálásí kọ́ pọ̀ ládá tèmi ọmọ ẹgbà lórí àwọn ìwé mi tí mo kọ Dangote lè mọ gbà ọgbọ́n tí mò ń sọ yé tọ́lọ́ ń bá ní káyé ó tó pẹ́ kó tó parẹ́ mọ́sálásí tẹ́kọ́láyè máàmù Buhari níbo lọ́wà lónìí ó ti wó bẹ̀rẹ̀ mọ́sálásí Dangote bá kọ́ kì í ṣèpè lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún méjì ọdún ó lè mọ́ wà láyé mọ́ ìwé táwa kọ tọ́lọ́ ń bá ní káyé ó sì tó pẹ́ kó tó parẹ́ lẹ́yìn one thousand two thousand years àwọn èèyàn ọmọ kà wọ́n máa ṣàǹfààní ìmáàmù Bukhari ti kú sọ̀rọ̀ Bukhari atọ́n kadoni. lànà ilmọ̀n wà lóríjò àlìmánú lànà ilmọ̀n wà lóríjò àlìmánú. bàbá ní bí ara ní mọ̀ ìmọ̀tọ́lọ̀ ń fún wa àwa ó tẹ́ wa lọ́rùn àlè torí òun ká lọ yẹpẹrẹ ẹ̀mọ́ lọ́dọ̀ olówó àwọn òfìyà sí ilẹ̀ di olówó ìmọ̀ wa ó pàtàkì ó wà valuable ó wà precious lọ́dọ̀ wa dùnú lọ tọ́lọ́mbárá ládùn lówó àwọn àáfàá mi lọ ní àwọn pọ̀ ní Saudi àwọn àáfàá bilọ́níà wọ́n wà ní Qatar ṣùgbọ́n ìmọ̀tọ́lọ̀ wọn bá fún wa ó tẹ́ wa lọ́rùn lànà ìlmọ̀ wàlẹ̀ ìjọ àlìmọ́ lọ́rùn lànà ìlmọ̀ wàlẹ̀ ìjọ àlìmọ́. bàbá wa mọ́nà gbọ́dọ̀ sọ́lẹ̀ àlọ́fẹ́ mi ọlọ́run bá ní kẹ́ bàbá bàbá lẹ́ńtọ́ lọ́run bá fún nímọ̀ òun lọ́yẹ kó sọ́mọ́ lọ́run jù torí pé ọlọ́run ọba àlekè ọlá ó ti ṣoore fún un fàkánà hakùnrin alẹ́ yìí áhádámà mi ní hákì yìí alágẹ́rì yìí torí pé ìwọ̀ ẹ̀tọ́ tí ń bẹ lọ́rùn tiẹ̀ ju àwọn yòókù tí ò nímọ̀ lọ fakulama aruman ihisanu mina lọyi azawajalla ìtọ́jábà ṣokò akthar sórí tí oore tọ́lọ̀ ń ṣe fún yẹn dáadáa tọ́lọ̀ ń fún ọ tó bá ti lè pọ̀ bẹ́ẹ̀ náà kí dáadáa tó ń wọ́n ṣe ọpẹ́ tó ń wọ́n mọ̀ ṣe kọ́pọ̀ sí i wàlẹ̀ abákánà nàbí sallallahu alaihi wasallam yaqumu fil layli hatta tatawarrama qadama bàbá sọ́lá àlùfẹ́mìn wọ́n ní mẹ́fà anábìwà Muhammad sallallahu alaihi wasallam anábìwà ṣe náà fìlà lóru ẹsẹ̀ rẹ̀ fi wá rú rọ̀bọ̀tọ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì tẹ́ẹ̀fì arígbó igi ànábì tí kókó sẹ̀tì òkú ó fi àrùn rọ̀bọ̀tọ̀ fàkí lálàrú fi válíkà a rọ̀ aṣọ fànàbí yìí pé à èé ṣe ẹ má para yín wọ ànábì ẹ̀rọ àmọ́ ànábì ọ̀rọ̀ àmọ́ sọ pé àfàlà àkúnú abidá àkúnú abidá so anábì sọ̀rọ̀ ìyàwó Aisha ìyàwó anabi ní sallallahu alaihi ọmọ ńlá nàbí tànàbí òun ṣe náfìlà wọn ti sọ àdìsí kan rí tọ́ ọba rántí kírun ògùn tó ń ka odidi bá ọkà ọkà lórí kan ìjọ tí mo dán wò ní mọ́sálásí àríṣekọ́lá lásìkò lórí ni. tí wọn náà bá lè ṣe bẹ́ẹ̀ kó o tiẹ̀ fi kíráka méjì ọmọ bíi ara rẹ kù sí àṣẹ sórí tá à ń sọ ìkọ́nà kó forí jè mí kó forí jè wọn náà lónìí ìmọ̀ tiwa à ń rò pọ̀ ń lọ sókè ìjọsìn wa ń kéré àwọn òṣè lọ́wọ́ mọ́ ágúmẹ́ǹtì orí Facebook àwọn òṣè lọ́wọ́ mọ́ wàhálà chatting hm? àwọn ànábì ọlọ́run wọn ráyè fún tọ́lọ́ àwọn ẹni ọlọ́run tó lọ wọ́n ń ṣe tọ́lọ́ ọlọ́run jáwa náà ò ní máa ṣe tiẹ̀ á dùn onídùúmẹ́rin pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti ìkún lórí ìfàwá ìdùnnà àyà tí bàbá wa Muhammad bọ́nà sọ́lẹ̀ àlùfẹ̀mín tí wọ́n wá lórí àwọn bá ti tú yẹn abẹ́lọ́ ọlọ́njẹ́ àṣekò ń gẹ́rẹ́ ṣe wá lẹ́ni tí yóò ní máa bẹ̀rù ọlọ́run ìmọ̀ tá a lè máa ṣe taa ọlọ́run tá a lè máa ṣe súnà anábì wa Muhammad sallallahu alayhi wa wa bihamdik ashhadu an la ilaha سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين